àkí bàbá akábíyèsí ẹ̀kọ́ ọdún kò ní já sí ìran ẹ pẹ̀lú ní ọlá apadà sí ibú kò ní dáyé àánú ọlọ́run lọ́mọ ní ibà ọmọ sí agbẹ́ ẹ̀dá ìlú Òṣogbo ń bẹ náà yóò bẹ̀ kalẹ̀ àwọn akí gómìnà wa alhaj isiaq gbèrèga oyèdọ́lá ah ẹ̀sìn lè máa ṣe Allahu Akbar. Allahu Akbar. Ìjọba fẹ́ràn rẹ̀ gbogbo alhamdulillah. Alhamdulillah. Nínú ẹni ṣe fọ́nà tó báyìí. Ọdún bẹ̀rẹ̀ Ọlọ́run ṣiṣẹ́ bí ọlọ́run ó gbé e sílẹ̀. ọdún kan àbí náà kì í gbé ìlànà oṣù wàhálà náà náà ẹlòmíì yóò dé náà lọ́gbẹ̀ẹ́ ìjọba àyọkù ọ̀gbẹ̀ ẹlòmíì mi lọ́dún mẹ́ta àyọkù ọ̀gbẹ̀ ní òkú ní oṣù tí wọ́n àwọn aláwọ̀ ọ̀fẹ́ mọ́ ní oṣù tí wọ́n àgbẹ̀ fún àbú àbúkọ́ ọlọ́run ṣe bílẹ̀ ilé ìyá rẹ̀ jókòó ilé ìyá rẹ̀ àbúkọ́ rẹ̀ àbá ẹni gbọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀rọ àrùn ọdún mẹ́rin òǹkẹ̀rẹ́ sọ báyìí ẹ̀sìn ìrúwe ẹ wàá sọ̀rọ̀ ìjọ máa tó fẹ́ lẹ́yìn ọlọ́wọ́ sí ọlọ́wọ́ sí ọlọ́wọ́ tó ṣe jẹyìn òkú ọ̀dí ṣe níwájú ọlọ́wọ́ sí àdúrà níta wá gbogbo ilẹ̀ ẹgbẹ́ sí àrí wọn náà sì wà lẹ́yìn gbogbo ìjọ mú àdúrà fún náà. àwọn ní àrí lára àkọ́kọ́ táwọn àdúrà fún gómìnà ní o iṣẹ́ àkànní o ẹ sì fà wọn àfáàlẹ ọlọ́run níbi nílẹ̀ ah. agbára yẹn gbàgbá lẹ pẹ̀lú ògbó ọlọ́run èyí wá sọ pé yẹn ń yá àwọn aláǹlá àfáàlẹ ẹkùn yóò ṣe ìkan náà kó kú ìbá ọdún mẹ́rin lè yíyá wọn ṣe ìkan ẹjọ́ ọdún mẹ́rin ah. yóò fi lọ́wọ́ fẹ́ ọlọ́run ló ṣe ní ọjọ́ bí ah. ọlọ́run ló ṣe bí ẹ̀mí wa. àwọn sọ̀rọ̀ fún gbogbo àwọn tẹ́ǹjọ́ ń ṣèjọba onídàrú lọ́wọ́ àríyìn onídàrú ọlọ́sàbí ẹ̀dá mọ̀ọ́mọ̀. Washington Rajim. Bismillahirrahmanirrahim. Mo kí bàbá imam. Mo kí lẹ́bi imam. Mo kí Mufasilu. Mo fẹ́ ní kí bàbá wa kábíyèsí àtàjà ti Òṣogbo. Mo kí ẹ kú ọdún ẹ kú yèlú ìlú lásìkò ẹ̀ láyé mo kí bàbá wa aṣíwájú ti gbùgbùgbù ti gbogbo Yorùbá land aṣíwájú Kamil Tunde Badmus mo kí ẹ kú àdúró ti gbogbo ọgbà mo kí àwọn èèyàn jàǹkànjàǹkàn justice moshood adéyìnbé mo kí yín alhaji tajudeen ọládúgbò mo kí yín o wọn á kí agbófinró oníwèé ìròyìn mo kí ọkùnrin mo kí obìnrin asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adúgbò ní ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀jẹ̀ àṣìṣe lẹ́ẹ̀kan sí i. alhamdulilayi. ẹ̀jẹ̀ adéládé. alhamdulilayi rabbil alamin. oríkì ẹ̀ tí ọdún bàbá láyé kò sọ pé pàápàá jùlọ ọdún ètò kò ju èsì lọ mo gbogbo wa kò sẹ́ni tó bomú mọ́ mo gbogbo mu la gbé débi lọ́sùn lọ́dún tó kọjá àdúgbò lọ́lọ́run àrùn burúkú ò ní í ṣẹlẹ̀ mọ́ láíláí. àmì ìdààmú kankan mọ́. Eh, Ramadan jẹ́ oṣù àpọ́nlé oṣù tí a ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run láti ìdáríjì àwọn tó ṣẹ̀ wá ẹ jẹ́ á mú lò oṣù tá a mọ̀ láti máa ṣe déédéé pẹ̀lú àwọn ọmọnìkejì wa ní ẹ jẹ́ ẹ̀ gbogbo ìlànà bíi mẹ́wàá tí wọ́n kálẹ̀ exam yẹn lágbára díẹ̀ èmi náà ti ń bá délé màmá tí ìpẹ̀lẹ́ ọkọ̀ọ̀kan màá fúnra mi ní passback wò gbẹdọ́ kù díẹ̀ káàtó àbẹ̀ lọ́hùn ó jẹ́ ká rí tò délẹ̀ ká lè páàsì torí pé ìrìn àjò la wà nílé ayé ilé gan àjọ náà ni ó lọ dùnkún ẹ̀ fún wa adúpẹ́lẹ́ ọlọ́run pẹ̀lú ààbò tó wà ní wa ààbò yìí náà ní mẹ́hẹ adúpẹ́lẹ́ gbogbo yín pẹ̀lú àdó ti yín tí a fi rí ìjọba ṣe níbi tá a dé yìí àtúnbẹ̀ yìí ẹ̀túbọ̀ fún wa lọ́wọ́ wọ́n máa fi àdó àràn wá lọ́wọ́ kí a lè ṣe àṣeyọrí mo kí àyìn ọ̀dọ́ mo kí o ẹ̀kọ́ ọdún o ẹ wá sí ẹ̀kọ́ yín o. ẹ má ṣe o ibi tó bá adélé yìí torí pa amúrasẹ́kọ̀ọ́ adẹ̀ níbẹ̀rù ọlọ́ọ̀ni o. gbogbo nípa àtàkùn kí ìyá wa mo kí o ẹ kú ọdún o ìlú wa sọ̀pọ̀ ọdún láyé o tẹ́ ẹ fẹ́ lọ náà á ṣe fún yín ọmọ yín náà di pírẹ́sídẹ̀ǹtì o a àbísẹ́létọ́ gbogbo tẹ̀ ń fẹ́ ló láṣẹ fún yín ọlọ́run ní kọ́ mọ́mọ́ yín lọ́wọ́ mo ti kí bàbá wa àtọ́jà tó bá fẹ́ kí n tún wọn kí wàá tó tún wọn kí àwọn ni mo kọ́ kí lẹ́yìn àwọn ìmáà ó kí bàbá àdúgbò lọ́lọ́run ẹ̀ pẹ́ lórí oyè o yóò ní dàrú mọ́ lórí ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní gbóná o. Òṣogbo ò ní dàrú o mo fi gbogbo alágbára ọlọ́run ọdún tó ń bọ̀ àjọṣe pẹ̀lú ọ̀gbà lálàáfíà mi báyọ̀ bíkà ìṣàtẹ̀wé. bẹ́ẹ̀ bí wọn dìde lórí kákọ̀ọ́ máa mú wọ́pẹ́ rẹ̀ wá ojú pẹ́ o ìlú kákọ̀ọ́ máa mú wọ́pẹ́.